أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وما بعد السلام عليكم ورحمة الله وبركاته دعوة قفهم لهم وبا الكيب يكون مساجوا وقوى نبي محمد صلى الله عليه وسلم كيك يوم با ما صحابة على تقوى تفدالة للانا أبلون بالك ولا تراوي تاكيك ولا كما ساقبا نجو سفواو kọlọ́n kí ọmọdé alúwọláyà kọlọ́n kó jẹ́ káàkiri ọ̀pọ̀lọpọ̀ ìláyé kọlọ́n kó sì ìtẹ̀síwájú nínú tíra alìmíyàtò ní síyá min al-ahadith an-nabawiyyah lè tán ká fúnra wa hadith táwọn kà ní alẹ́ tè nínú ní al-hadith as-sadis ashara hadith ẹlẹ́kẹrìndínlógún an Sa'd ibn Sa'd as-Sa'idi radiyallahu anhu afáwa Sa'd ọmọ afáwa Sa'd ọmọ Sa'd àwọn ni wọ́n gba hadith náà wa wọ́n ní kánàtì fínà imra'atun wọ́n ní arábìnrin kan bẹ nínú àwa sọ̀hábà nábì níbi ìrìwáyà kan wọ́n ní alẹ́ ajuz pé arúgbóbìnrin kan ní arábìnrin tá à ń sọ yìí tó ọjọ́bìnrin tó ti dàgbà. tẹ́jì alu àlàkólé àrùbẹ̀à wọ́n ní gbogbo ọjọ́ àlárúbà tó máa ń fi sí yín ní ọjọ́ nínú oko rẹ̀ yìí láà sílùkọ́ ó máa ń lọ wá èso kan tá à ń pè ní sílkọ̀ yóò ti lọ rẹ̀ kalẹ̀ èso tá à ń pè ní nǹkan nǹkan irúgbìn tá à ń pè ní sílkọ̀ yìí wọ́n ní irúgbìn náà níta lè fi jọ lọ́dọ̀ wa ń bí òun ni ká sọ pé bóyá bíi olú àbí ká sọ pé àwọn nǹkan tí máa ń sáta láti dì í tó sì máa ń sara lóore òun náà pè ní sílkọ̀ yìí èso yẹn ilẹ̀ lárúbáwá ló wà arábìnrin yóò ti wá lọ tọ́jú rẹ̀ kalẹ̀ sínú bíi kòkò kan fàkàrà ti dàkàrà yawmal jumu'a arábìnrin yìí tó ti wá di gbogbo ọjọ́ jumu'a sẹ́ǹsì usula sílẹ̀kọ̀ yóò wá lọ yọ ìpìlẹ̀ sílẹ̀kọ̀ yẹn níbi tó rì má nínú kòkò tó rì má fàtẹ̀jẹ̀ àlùkù fi kídìrín yóò wá fi sínú kòkò míì alákọ̀ọ́kọ́ àwọn kan nínú ẹgbà wa ọ̀rọ̀ míì wọ́n ní nínú bíi bíi ìkudu kan wọ́n níbẹ̀ ni màá lọ rí ma torí ó ní ó nídìí kó rẹ sínú omi bí bàtẹ́ yẹn rẹ̀ ìta sínú omi wọ́n ní bàtẹ́jà lè obì yóò wá fi sínú kòkò míì thumma taj'alu alayhi qabdatan min sha'ir yóò wá bu ẹ̀kún ọkà bàbà kan nàtà àánú a yóò wá gún kínní yìí papọ̀ tí ó kúnná pàtàkó òṣòlù sílùkọ àrùkọ wọn lẹ́wàá rí wípé ìpìlẹ̀ kínní sílùkọ tá a sọ yìí yóò ti wá dà gẹ́gẹ́ bí ìsàlẹ̀ yóò wá dà gẹ́gẹ́ bí ẹran àrùkọ yẹn àwọn tí wọ́n sàlàyé àdìsí ní ẹran ni wọ́n gẹ́gẹ́ وكنا ننصرف من صلاة الجمعة أفا تقوى ديسي وأنت باتين كينو جمعة تبايي فنسلم عليه أهل السلامة عربنا وتدي على دوا فتقرب ذلك الطعام إلينا oúnjẹ tó pèsè kalẹ̀ yìí tó bá gbé fún wa á bà jẹ́ fanadamada fanala akuhu á bà bẹ̀rẹ̀ sí jẹ́ tí gbogbo wa kọ́wọ́ bọ̀ tá a tún máa la ọwọ́ wa kunna gbogbo gbala làwọn máa retí pé kọjọ́ Jímọ̀ tètè dé o lè tọ̀ á máa há dáríkà kó ń jẹ ìlọ́ba àlejò rẹ́dí kan ló lè jẹ́rú ẹ̀. ẹ̀rí pé kẹ́lá fẹ́mú nínú àdéhùn yìí àwọn kẹta alimúbẹ̀ náà pọ̀ àkọ́kọ́ ń bẹ̀ ni wípé kéyà wa náà káwọn gbìyànjú nínú àwọn kẹta àwọn sábà náà ti máa ṣe lélẹ̀ yìí wọ́n máa gbìyànjú láti máa dáná fúnra wọn láti jẹ bá bàṣírí ìkan ó sì fi hàn wá pé àwọn sọ̀hábà nẹ́bí wọ́n fẹ́ràn nẹ́bí pọ̀ ó fi dórí obìnrin inú wa òun kálukú ní wọn sojú kòkòrò pé kóun náà tiẹ̀ rí nǹkan kan kóun fún ànẹ́bí irú ìyá yìí tóun náà lówó tó ní kankan òun sọ di àlàáda lọ́dọ̀ rẹ̀ pé gbogbo ojú àlàrúbá ni ó ti máa kù sí oúnjẹ tí ó ìtí ayé si ṣe ọkpa padà ní ipa dáadáa nínú ìgbésí ayé rẹ̀ tọ́nà fi hàn yín pé ní tó yẹn ó nípa dáadáa nítorí pé ó ṣe pẹ̀lú ọkàn kan pẹ̀lú anabi sallallahu alayhi eléyìí náà gbogbo ẹni náà bá ń ṣe bẹ́ẹ̀ fáwọn tó rí lólùbẹ̀rù ọlọ́run àbí láàrin ara wa tó rí pé ẹni yìí bùkátà sí o bákan náà ẹlẹ́ẹ̀kejì ó sì kí gbogbo wọn lólówó ní àgbà àtọ́wọ́ àti islam tó dẹ́gun gbọ́dọ̀ lówó ń gbogbo náà kọ́ ni wọ́n lówó pápá jùlọ ìgbà tábìsì yìí àwọn àfáàsì ìwádìí àdìsì yìí wọ́n ní gbàtà ní kẹsẹ̀ dé ìlú Madina ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ náà ní yáyí bẹ̀rẹ̀ sí irú nǹkan yìí torí pé àwọn tí wọ́n wá láti ní wọ́n ṣe jíra kò nílùú Maka wà lù Madina aláìní lọ́pọ̀lọpọ̀ wọn nígbà náà kó tó di pé Ọlọ́run wá sí fatihu Maka kan tó padà rí Maka wọ̀ padà kó kálukú wọn náà tó lè rí àwọn tó ní ní dúkìá kọ̀ọ̀kan kó kó lu mọ́kà padà wá sí ìlú Mọ̀dínà torí kó àtẹ jáde kó lu mọ́kà wọn àjẹ wọn mú kankan ẹni tó lówó ẹni tó nílé gbogbo tó kálukú wọn ní dúkìá wọn fi ilẹ̀ ni ṣùgbọ́n gbàtọ́ lọ padà wá fẹ́ràn tá àná padà wọ ìlú mọ́kà padà ẹni tó rí nǹkan rẹ̀ padà lọ́mú lọ́mú ẹni tí ó sì rí mú náà nígbà tí wọ́n ti sí ìlú mọ́kà ọ̀pọ̀lọpọ̀ wọn rí òwò ṣe lọ ọbẹ̀ wọ́n jọ ń rí títà rírà ọlọ́run padà tó bá sí ọ̀pọ̀lọpọ̀ wọn tọ́lọ́run tó padà tó ní kán tó padà sípò eléyìí náà fi hàn wáyé pé ẹsì gbogbo àwọn sọ̀hábà náà ló lówó bákan náà nípìnlẹ̀ nígbà wọn kọ́ sí jíjáde lu Madina ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n gbé ẹsì ayé aláìní kọ́lọ́n tó tún wá padà tún wọ́n bùkún wọn. bákan náà ó sì fi hàn wáyé pé àwọn sọ̀hábà nẹ́bì wọ́n láyọ̀ ọkàn wọ́n láyọ̀ ọkàn dípò pé tòun ta ẹni kìí ṣe yípa ìfọ́yà wọ́n máa ń lọ tọrọ káàkiri ìyá yìí láti lè segin ni o láti lè fi gbà wọn láti lè gbà nẹ́bí ládìjù àtàwọn sọ̀hábà rẹ̀ wọ́n láyọ̀ kan náà ni torí pípọ̀ bá láyọ̀ kan tó ń ta yẹn nígbà yẹn náà wọ́n àyè máa lọ da àwọn tó ní láti máa lọ lè bá wọn káàkiri bẹ́ẹ̀ bá sì láyọ̀ kan òun náà ti dolówó àfa ìmọ̀ mùsàlùmí ìdá kó ń tàdá kọ́lé bí ń kọ̀ nù ẹ́ fa ń tàwà máa lè kó dún níyà sàwà tí wọ́n náà bá ti láyọ̀ kan wọ́n àtọ́ bá yé ẹgbẹ́ náà lẹ́jẹ́ torí pọ́ bá yé dọ́ bá yé náà ní wípé òun náà rí ti tẹ lọ́rùn ìwọ tó ní náà ìwọ náà ṣe gbàtúgbà tó ní ti ń tẹ ọlọ́run torí di eléyìí á rí ẹ̀kọ́ ìláyọ̀ kan á rí kọ́ lọ́dọ̀ àwọn sọ̀hábà á tún rí ẹ̀kọ́ kéèyàn máa tọrẹ á tún rí iná ọkọ̀ bákan náà á sì rí ìfẹ́ tí àwọn sọ̀hábà tí wọ́n ní sànẹ́bí sallallahu alaihi wasallam abẹ́lẹ́wọ̀n bá lè kẹ́ọ́lá kọ́lọ́n kí ó lékún dáadáa ti àwa náà gbogbo àláyà sì kí kó wájú káwọn ó lè máa sàlékún dáadáa ìtọrẹ síjú ọ̀nà tọ́lọ́hùn برحمتك يا أرحم الراحمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته